اتقوا الله يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أمارة إني نجد النبي صلى الله عليه وسلم الله أمر النبي لا تنسى صلى الله عليه وآله وسلم إبرا النبي صلى الله عليه وسلم إن كنتم تحبون الله فاتبعوني فما جاءت بلوك صلى الله لأني في الله فاتبعوني إبرا النبي صلى الله عليه وسلم فما جاءت بلوك صلى الله عليه وسلم يحبكم الله ọlọ́run á ní fẹ́ yín wọ́n lè fi lẹ́kùn tó tó bá jù òtún ní mọ́ lórí ìyẹn lásán á forí ẹsẹ̀ yín sí i nítorí fọlọ́run ọba nìyí kọ̀ fún òrò kí ìbò ní aláforíjì ni nínú gbogbo yàtọ̀ ẹni tí máa ń sì fẹ́ ni nígbà tó bá láyà nínú yàtọ̀ kan. ìbáraẹnlá ẹ̀yẹ rúfin ọlọ́run ọba nínú ọ̀rọ̀ tó ti di ọlọ́run ọba lọ sọlọ́lọ́ọ̀ọ́ wọ́n ní àǹtá máa mọ́ ń ta bẹ́ẹ̀ta ìrẹ́ máa wà pẹ̀lú olólùfẹ́ rẹ̀ àti tó bá yẹ kó afẹ́ràn nẹ́bí sọlọ́lọ́ àtàlá ni mo ti tọ́ka fẹ́ a sì máa wà pẹ̀lú ànẹ́bí sọlọ́lọ́ ayọ̀ àyọ̀sọ́lá ọ̀sẹ́ni tó lè nífẹ̀ẹ́ ànẹ́bí sọlọ́lọ́ ayọ̀ àyọ̀sọ́lá báwọn ẹni ìsáájú lè nífẹ̀ẹ́ ànẹ́bí sọlọ́lọ́ ayọ̀ àyọ̀sọ́lá ọwọ́ àti wọn ẹni tó ṣe ní pé kí wọ́n bá dá apá nẹ́bí báyìí sọ̀tọ̀tọ̀ ọmọ alẹ́ wa lọ́sẹ̀ ńlá yóò fún ẹkú gba dáadáa nípa ìfẹ́ ìfẹ́ tó tó ń la wàá rí mọ́ yìí táwọn kan ti kú rẹ̀ ní déédéé ọjọ́ tó ṣe déédéé ọjọ́ tó kú wọn náà ti yà ọjọ́ òbí rẹ̀ ọwọ́ náà ẹni ìtajú rere ẹni tó ti pé wọn bá dá apá nẹ́bí báyìí sọ̀tọ̀tọ̀ ọmọ alẹ́ wa lọ́sẹ̀ ńlá kọ́lọ́ rẹ̀ yí padà ní ọdún ènìyàn bẹ̀rẹ̀ ní sẹ́jọ́ máa sáré kí lára rẹ̀ ọwọ́ àánú wọn ẹni tó dágbé kò lè dá apá nẹ́bí sallallahu alaihi wa sallam àti bọ́wọ́ ànímọ́ tó tó ọwọ́ wọn ẹni tó dágbé tó ti jáde lẹ́nu ẹ̀ fóró gbólóhùn bí àtẹ́bí sallallahu alaihi jáde lẹ́nu ẹ̀ tàbí yóò kó dàrú nígbẹ́ ẹni ìwádà ọ̀yà ìbádàlà. ويا أيها المسلمون بلواوا منو كاوانيا بون تسي سوا تسي عوانيا كن يولفا يتلقى سوا كن وان يولفا يتلقى عوانيا àdúgbò kí ni òtítọ́ àgbèmọ́ra ìka nẹ́bí dá ń bá àgbèmọ́ra rẹ̀ sallallahu alaihi wa sallam àdúgbò kí ni ìwò tó yẹ ṣe báwọn ń pàṣẹ mọ́ra rẹ̀ lásán ó sì ọ̀dọ̀ wọn torí. níbo ni pàápàá wọn dáhùn pàṣẹ mọ́ra rẹ̀ yìí wà kí ni ìtọ́ka ìfẹ́ yìí lọ́dọ̀ àwọn ènìyàn ayé wọn kàn fi kó gbogbo ẹyin tí ẹ ń sọ pé ẹbí ká nẹbi sọlọ lọ́wọ́ àrùn sọlọ ẹdí ká wòye ewu tí jẹfẹ yìí ló ti pamọ́ láàrin tiwa ká jẹ ẹsẹ yìí kí a sì gbàgbé wọn tó jẹ́ ọ̀ràn yẹn ọwọ́ ajá sí pé àwọn àhàdìsí àtẹ́bí sọlọ́mọ́ ọmọ ayọ̀ ọ̀sọ́lá ọjà sí kí ẹ̀ka bá tẹ̀lé ti súnà lásán àjẹ ìdílé orí pa àtẹ̀lé fẹ́ kò sì ní sí òdodo lọ́rọ̀ náà sọ àmì díẹ̀ ọ̀yà ìbádọ́là ẹ̀yẹ ń tẹ̀ ọlọ́wọ́ bá ọ̀yà ayọ́ àìmùsùlùmù gbogbo ẹ̀yìn tẹ̀ gbà fún àlá ẹ̀rí. àwọn àfihàn kan pẹ tó jáde pé ìkó ànábì sí ni sallallahu alaihi wa tó ibi tá a bá sàlàyé ẹ̀ fún wa bọ́yá tá a bá padọ̀ yìí sí yọjà tó àná ti tọ́ sáàrin àwọn ẹni tó ń fẹ́ràn ànábì àkọ́kọ́ náà àwọn ẹbí hàn lára wa ti ń jẹ́ ànábì ó dàgbà máa قولنا نبعد عن السنة ظاهرا وباطنا عن طبعك النبي صلى الله عليه وسلم عزيزنا في السنة لقرن يعتني بردا دي السنة يقول عزيز يوم من الدنيا نبطل الذي ليس بقوة قوة وليس بقوة قوة يوم يتجمع قوله سنة قوة كلمة òní sọ pé wọn ní sọ pé fi àná ilẹ̀ ẹlẹ́nu ojú sàjẹ́ ni òun máa rárá lọ́wọ́ àfáà yìí sì ní súnmọ́ ẹ̀rọ òun bẹ́ẹ̀ lẹ́nu anábì sọlọ lọ́wọ́ oúnjẹ wa yìí kí ẹ àti anábì lọ́wọ́ nínú ẹni àwọn ní àwọn ọ̀rọ̀ àwọn àdéhàkà méjì sáájú àtúbà mẹ́rin sáájú àyílà méjì lẹ́yìn àyílà méjì lẹ́yìn mọ́kúrì méjì lẹ́yìn ìta èyí ni ẹ̀dún sí mẹ́rin sáájú àlàntàlì àti lẹ́sìn lẹ́yìn túmà ìyá àtọ́wò àwọn eléyìí àti gbàgbọ́ra àtàkùn ìṣọ̀lọ́lọ́ àtàkùn bẹ́ẹ̀ náà ti sẹ́ àìsí wa tí a sọ bá nẹ́bí ṣe ṣe sọ̀lọ́lọ́ àdéhùn sọ̀lá sọ̀lọ́ mọ́nà síkàgò ẹ̀kú tó ẹjọ́ ti má ti yí látàrí ìgbà níbi sọlọ́lọ́ àlejò sọlọ́ níbi ọ̀rọ̀ ìgbéyàwó ẹ̀wẹ̀ ẹ má gbàgbé ìgbà níbi sọlọ́lọ́ àtàlà ń gbọ́ ohun tó ti ti pẹ̀lú ọ̀rọ̀ súnà tó ní mọ̀ ọ́n ìgbà ánùsùn mẹ́sì kọ́lé ìsàmìsì ẹni yóò gbọ́ bá tuntun kòkòrò kó nínú ìlànà mi yìí sára mi ọ̀lọ́wẹ́ mi tó tó sẹ́yìn rẹ̀ á nípa níbi sọlọ́lọ́ àtàlà ń sọ léyìí nípa àwọn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìgbéyàwó. nínú ẹ̀dá kíkọ́ra wa sí táwọn tí kú wa gbà táwọn ẹbí lọ́lọ́ lọ́sọ́lá àti ìfàsùmọ̀ra bá níbẹ̀rẹ̀. òun náà ni rọ́ṣọ́ ní ti sọ ìhà kí wọ́n láti sì tó gbá lónìí lẹ́yìn àti èmi ò ní gbà. àlèmọ́ Ahmad rabi mọ̀lọ́ wọn ni mọ̀ rọ́jà hadith anabi sọlọ́mọ́ mọ́ àlè mọ̀lọ́ ẹni tí wọ́n bá ní wọn bá nẹ́bí wíìlì tọ́ àdébìyàn ọ̀gbà kọ́dà kábíyèsí náà ní àlàáfíà ìmọ̀mọ́ ahmed rọ́bì ọ̀fọ̀lọ́ wọn ní pàgó àhàlà ṣàmà àhàlàkà ó ń tọ̀ ó wà lórí ọ wà níbi etí ìgòtò ìpa ẹlòmíì wọn ò mọ ní àdébí tọ́lá láàbíà dá padà pẹ̀lú ẹ̀rí tó fún yẹ ní gbọ́dọ̀ kíkọ̀ bálákà yìí láàdìlà àìlọ́mọ́ ọlọ́run pé ní lórí yọ bálákà yìí à ní wàá tún máa mú jẹ tó bọ́ọ̀lù tún máa mú jẹ ọ̀bá làákà yìí àyẹ̀fẹ́ kan kẹ́lẹ́ ní ọ̀sán yìí kó gbélé ìsọ̀nsọ̀ yìí kan bá kó ayé òde òde tá a wà yìí tọ́lá ìjà sí pé ìlànà lọ́lọ́run kan láti ẹgbẹ́ mi ọ̀lọ́gbọ́ ọmọ alẹ́ ni wọ́n sọ lọ bó ti ṣe déédéé àná bó ti déédéé òde ó sì ṣe déédéé ọ̀la ìjà ayẹra ayé sáyé òde ní ìjà ayé wọn ìdòwí pípa lọ́lọ́wọ́ rán ẹbí jẹ ọlọ́run kọ́kọ́ ọmọ àwùsàn náà dá ìlà rọ̀ mẹ́ta nílẹ̀ àìlẹ́mí àbùrẹ́ rẹ̀ àtẹ́bí bí kò sí pé kọjá àánú gbogbo àgbàlá yìí. ẹni tí wọ́n ká ti sùn lọ́lá láti nítorí ìgbéraga tó ò lè gbá bàbá bá lọ sí ni mo kọ́ra ara mi ní máa bá tó kéka yìí lè lé gbé yìí. àyè bẹ́ẹ̀ kọ́ kẹ́lẹ́ ló ní ọlọ́lá asọ́sọ́ gbé ká ló mú wa wọ́n gbà gbégbé ọ̀pọ̀lọpọ̀ alámọ̀rí ìbọn lọ́lọ́wọ́ fi rẹ́ odidi alùpàdé ló fi rẹ́ ó fi rẹ́ sí àtẹ́bí sọlọ́lọ́ àṣálá táwọn méjì nígbà wo ní kàn mú tẹ́lẹ̀ orí ìfi sọ fún wọn ọ̀gá ni ẹni ní ọ̀gá pé ọ̀rọ̀ ọ̀rọ̀ níjọba ni wọ́n yẹ kí kámẹ́ta jẹ ẹni ní ọ̀rọ̀ èyí tó bá rọrùn bí olùkà mẹ́ta tí ọba ti rọrùn olùkà nígbà èlò ogun ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀rí ìdí ẹ̀ múlẹ̀ àti ọwọ́ ìfúnná ti fún ẹ̀ bọ́ wá lórí àdìgbọ̀n rọ̀ mí lọ́rùn lórí ẹ̀ ní oníjì lè gbà ọba rọrùn ní ìbáfẹ́ ọ̀nà ṣáàlọ́ lọ́wọ́ sí ní ìdìbò ìhàrọ̀ tí bá ti tẹ̀sí ọba jẹ́sìn o kò sí ìdánwò àtúnyẹ̀sì láàbọ̀ pé mo tẹ̀sí mo rí rí ìyẹn máa ń tẹ̀sí máa ń rí dáadáa ní ṣùgbọ́n mo tẹ̀sí mo dáná ìṣẹ́ra mi tún kọ̀ àdébìtọ̀ lọ́wọ́ máa ń ìjọ yọ ẹbí ọ̀sán ọ̀dọ́ fún padà ìjọ ọlọ́pàá lọ́wọ́ ìwọ̀n yóò tẹ bá rí ẹmú àwọn òṣìṣọ́ tónú tó wà nùkọ́ àtàwọn àtẹ̀lé lọ́wọ́. ìṣe ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ àrísọ́lá wọn ní bẹ́ẹ̀ nìyẹn ọmọ kọ́ fún ẹ̀ka àtẹ́lé náà lọ́kọ̀ á inú rẹ̀ sì wà pẹ̀lú ìṣe súnà tí ó sàlàyé rẹ̀. iná nẹ̀dá fi ń gbọ́ sàtẹ̀lé sọ̀rọ̀ àrísọ́lá ta ti pàṣẹ mọ́ra àfẹ́ rẹ̀ òun ni ká má máa sọ ìtàn rẹ̀ sọ̀rọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí dáfà wọn bá bọ̀ òṣèlú báyìí ẹ̀ẹ́dì yìí kan táwọn ẹ̀dẹ́bí ọlọ́wọ́ bá ní wọ́n sọ̀rọ̀ wọ́n lè máa kó sí àwọn ẹni ńlá kan wá nípò yóò àti kú wọ́n wọ́n wá pa ẹ̀dẹ́bí sọ̀lọ́mọ́ àtọ́lá wọn ní sọ̀kan rẹ̀ nínú ìgbọ́ wọn kódà bẹ́ẹ̀ bá wà láwùjọ bí kẹ́ kójọ kẹ́kẹ́ bá ní gbégbé ayé àti ìsọ̀lọ́ àtọ́lá wọn ní àbá ẹ̀ wá o ṣé ilé ní ìlú àwọn àtúntà yìí bí sí ìpàdé kíní kẹlà ń ṣe lọ́wọ́ ẹ̀ẹ́dẹ́bí ipò àtẹ́bí ìsọ̀lọ́mọ́ àtọ́lá nínú ẹ̀ sáàfin gba nẹ́ẹ̀dì sọ̀rọ̀ lọ́wọ́ àrùndọ́lá káàtì bàbá nífẹ̀ẹ́ rẹ̀ òun ní kíkẹ́ sí ìbẹ̀rù kó ní mi ìpàdé ìdàmẹ́rì à ń sọ̀rọ̀ àtẹ́sí lọ́wọ́ kó tẹ̀ má ti sùnà sí wa sọ̀rọ̀ lọ́wọ́ àrùndọ́lá àrùndọ́lá ká má sàkọlẹ́rà ní ti wù wọn wọn kà ní ti lọ́wọ́ ẹlòmí lè má sọ̀rọ̀ àwọn èèyàn máa ń lérò pé tó bá ń ka bọ̀ àti ìjẹni wọn bọ̀ fi kẹ́ ẹ̀dá kẹ́sì níbi wà ní méjèèjì ọlọ́run sọ fún ọmọ ayọ́ ṣe mọ àjẹlẹ̀ hawa ìdìbò àti ìlà wáyọ̀ yóò hà àti ìsọ̀lọ́lá ìlọ́lá ti sọ̀rọ̀ nípa ìfẹ́ bí kò tètè oṣù wọn bá ti rìn òun náà ni ó fi jábọ̀ fún ara yìí tí wọn bá sọ̀rọ̀ àtẹjẹ lọ́wọ́ kan lọ àtẹlẹ àkọ́kọ́ lọ gbóhùn sókè gbogbo àwọn ẹ̀kọ́ yìí ọwọ́ àtibẹ̀rẹ̀ gbọ́dọ̀ ìṣòro ayé àjẹmí ní kẹta lábẹ́ni kan náà wọn ti sáré àpáwọ̀ ọ̀gbìn ọ̀gbìn náà ni wọn ti bá ń tẹ àdéhùn àtẹjẹ lọ́wọ́ ọ̀sọ̀tọ̀ àlùkàlà ẹni kẹ́ni ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ nínú òwe yẹn. kódà èèyàn ọ̀gbọ́dọ̀ gbẹ́lẹ́ ìdífẹ̀ ẹni kẹ́kẹ́ náà gbọ́dọ̀ ti dé yóò àdàbí ẹni pé ẹyẹ ń bẹ lórí àwọn èèyàn ọ̀fẹ́fẹ́ ẹ̀yẹ kù. tí wọ́n bá ń tọrọ àtẹ́bí lọ níjọ fún àbá ìsọ̀lọ́ lọ́wọ́ àrẹ ọ̀sẹ̀lá bí ẹni kan wà lórí wọn. wọ́n ní láàbá bá rí ẹni kan tọ́tọ́rọ̀ àbẹ́ni kan ń pèsè sí kan àbóso ọ̀rọ̀ àwọn bàtà rẹ̀ yóò já ní òṣìṣẹ́ wọn ni. ẹ má jẹ́ sí wọ́n wọ sọ́lá wọ́n wọ̀rọ̀ àbáyá tí wọ́n máa wọ̀ ní wọ́n tó wá sí lọ́fíìsà sí. lórí kíni o wọ́n bẹ kàdé ìsàlẹ̀jì lọ́lọ́lá ìlà gbogbo ìpàtà sí ìtìtù àwọn àtúntọ̀fà nígbàlẹ́yìn sallallahu alaihi wasallam. nínú bá ti sọ̀lá lẹ́yìn sallallahu alaihi wasallam òun náà ni máa ń yan àwọn àròsùn náà lónìí àti máa sọ̀rọ̀ wọn láìda ọ̀rọ̀ nílẹ̀. kódà àwọn tí wọ àròsùn bọ́ọ̀bọ́ láàrin ìṣẹ́jú kẹ̀kẹ́ lọ́rùn rẹ̀ ti mọ́jú wájú ọlọ́run ọba sùpánì tẹ́lẹ̀ níbi ìbọn wá ní aṣọ látàwọn sílẹ̀ ní gbogbo ẹ̀ náà súnmẹ̀ súnmẹ̀ mẹ́jọ náà máa rí wọ́n máa fi wọ́n sa wẹ́wà ẹ̀rí wọ́n máa fi wọ́n sàwàdà wọ́n máa fún wọn wọ́n máa sọ̀rọ̀ wọn lẹ́yìn. afáwa ìjọba yìí ni Muhammad rahimahullah nínú àwọn olùmọ̀ wọ́n ti fẹ́ gbogbo ojú ọ̀nà rere yẹn wọ́n ti ọ̀sẹ́ nìkan lórí bẹ́ẹ̀ wọ̀ mọ́ àfẹnifí bá ń torí òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam tó ti tẹ̀lé súnà rẹ̀ tó torí mọ́ ìlànà rẹ̀ irúfẹ́ ènìyàn ni wọ́n ti gbogbo ọ̀dẹ̀ fún. ìyẹn máa kí àdúrà pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba sùhánà tọ́lọ́mù làbọ̀dì káàdì lẹ́kùn fi rọ̀tún lílàyé ó ti wà tó hànà ó ti wà fún ìlànà òṣìṣẹ́ ọlọ́run àwọn kọ́fì tó da lima káàdì yẹrìndínláà àwọn ìyọ̀wẹ̀ àfẹ́ ẹ̀ tó bá ń rẹ̀ kẹ́ dáadáa lọ́dọ̀ ọlọ́run ìsìn rẹ̀ kẹ̀dá adájọ́ ti dà sí àmọ́ ó fi ẹgbẹ́ gbogbo rẹ̀ yẹ́nyẹ́ ilẹ̀ mi ti tẹ̀lé àtẹ́bí sọlọ́lá àtẹ́lá inú bá lu àtẹ́bí sọlọ́lá àtẹ́lá tàbí lọ bá ti bẹ̀rẹ̀ òun náà ní káyọ̀ súnà ẹ̀mẹ̀kẹ́ àníyá àwọn súnà bẹ̀rẹ̀ láti láyé kẹ́kẹ́ pa irú haramu mẹ́kìrì ọ̀yẹ́ ká máa ti tọ̀wá bẹ̀ lọ́pọ̀lọpọ̀ ní ẹ̀ bá lọ sí mẹ́kìá ó ti kírun bẹ́ẹ̀ nípa akéwìyàn ti lọ́lá ju àyè mí lọ nílọ kó pé ó kírun ayọ̀ kan one hundred thousand ní ládàá tó máa gbà nínú ẹgbà wa kan bẹ́ẹ̀ náà tuntun náà bẹ́ẹ̀ ká ló ti kọ́sọ́lá sí àfẹ́fẹ́ sọ́dún lọ́wọ́ àdìsọ́lá kó o kírun bẹ́ẹ̀ ìlọ́po one thousand náírà yọ kára ni àbí kí ẹ kírun ń tọ́sí ló kú bá àti gbogbo àwọn àìsàn jáde orí pamẹ́ kí a lè lọ sí nínú ká lè lọ sábẹ́wó rẹ̀ láti lọ sí ìjọsìn níbẹ̀. iná ọ̀dẹ̀ táwọn yẹn fi ń gbọ́ ànẹ́bí ti sọ̀rọ̀ lọ́wọ́ àìsọ̀lá tọ́bí pàmì mara ìdí fẹ́rẹ̀ òun ni kí yẹn máa ń mọ pàtàkì ẹ̀ta tí fẹ́ fún ìjọ ọlọ́run sallallahu alaihi wasallam àtàwọn àníyàn ló ti fẹ́ fún ilé ẹ̀ka ti fẹ́ fún àtẹ́bí tí ọ̀ka wa òun ni ká fẹ́yàwó ju mẹ́rin lọ agbọ́dọ̀ ju yìí wa ilé ẹ̀ka tó wà fún tí ọ̀ka wa òun ni ìkójàwọ mẹ́ta tó ti fún àtẹ́bí nìkan lọ lẹ́tọ̀ọ́ sí ẹlòmí ọ̀gbọ́dọ̀ fẹ́ràn mẹ́rin ní bàtà ẹ̀wọ̀ yọ nínú àwọn ẹ̀ka fífọ́ sáfẹ́bí sọlọ́lọ́ àgbàlá láti bá tí wọ́n rapá níbẹ̀ rẹ̀ òun ni máa dá bíbí alẹ́ nú ẹ̀sìn ìhun tí ò sí nú máa kápá bàrà àwọn ẹni tẹ́tà wọn ní mọ́ṣá yìí nírò ìlú máa ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn oníṣúbí kápá bàrà wọn níbi káfẹ́ pé wọ́n ti kó o pé wọ́n tà nẹ́bí àti wọ́n ti ju ànẹ́bí lọ gbogbo àwọn eléyìí nínú ọ̀nà ẹ̀dá fi ń gba ànẹ́bí sí i sọlọ́lọ́ àlùsọ́lá nínú ọ̀nà ẹ̀dá fi ń gba ànẹ́bí sí òun ní káwọn bọ̀ máa ń fi ṣe ànẹ́bí sọlọ́lọ́ kájú àfi àtẹ́jú bọ́ àfàtẹ́jú bọ́ bẹ́yà èyí ò sì gbé sípò tí ọba adẹ́dà gbé sí àdébí sọ́kúrọ́ àtọ́lá ti ṣe kìlọ̀ fún wa ó ní láàtúnṣe owó ní ẹ má yí ìloro kámọ àtọ̀rọ̀ ìdẹ̀sọ́rọ̀ àyíṣẹ́ ìdẹ̀ mọ́ríà gẹ́gẹ́ bí àwọn ọkùnrin yóò ní wọ́n ti yan ìṣẹ́ ọmọ mọ́ríà ní wọ́n ti yí láyé ìloro tẹ́ ẹ bá pè mí ẹ pè mí ní ẹrú ọlọ́run ọba ẹ sì pè mí ní òṣìṣẹ́ ọlọ́run nínú ọ̀nà ìdábí gba mẹ́rin sọ̀lọ́mọ́ òdìdí ọlọ́run ti yẹ pẹrẹ ẹ ẹyẹ ọba jẹsẹ ni yóò pé kí wọ́n dábòó ní anẹ́bí lọ́dọ̀ rẹ̀ lọ́dọ̀ sàlámù bákan náà àwọn òun lẹ́ni tí wọ́n dábòó ní anẹ́bí lọ́dọ̀ rẹ̀ lọ́dọ̀ sàlámù bákan náà lọ́nà ìlànà ìlú anẹ́bí sọlọ́wọ́ àṣẹlá òun ni ká má kan ìdíye lórí òun tí wọn ti fẹ́ fún àwọn ọ̀sàdé ibi tí wọ́n ti pàtàkì dé ọlọ́run sọ ìfọ̀ ọmọ ìṣáàtì fi rọ sóòlù ẹni yóò lẹ́yìn tọ́ta ẹ̀mọ́ ti nà sí ọ̀yẹ́ sẹ́ni àwọn ìwà sẹ́mi ní mìíní ọwọ́ lọ sẹ́ni láti ẹ̀sìn ti tàwọn ọmọ mìíní àwọn onímọ̀ mìíní òun làwọn ọkọ̀ hábà lọ́wọ́ ní ibi ìmọ̀ ọ̀tàwálà ọlọ́run kèlè rí ya àtàwọn ọ̀sàbí èèyàn pàtàkì ni wọn. a sì gbọ́dọ̀ jó yé wa pé gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ fitness ọ̀fẹ́lẹ̀ gẹ́gẹ́ ẹ lè rí dáàbì nínú wọn tó kó sínú wàhálà èèyàn pàtàkì làwọn mọ̀hábà akólùsọ ní káàdà ìṣúná àtàlùwọ̀ lẹ́nu wọn yóò sáà tó sílé ìṣúná sáà tó wọn bá fúyà tó wọ́n tó wọlé kí ní wọn bá tó wọlé. الحمد لله والصلاة والسلام على رسول الله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 bóò láti ní fi ọlọ́run ká máa ti ní fi ọlọ́run ká máa kírun ká máa tún ìdáwà ká máa rí àwọn àgbà àbíkìrì aláwọ̀ sọ wípé lásìkòrò ní àsìkòrò ẹ̀rẹ́sì àrẹ́sì wọ́n ti kúrò wọlé iná náà káàfin káàfin pa ìṣe àtẹ́jì níta níbi ọlọ́run sáré ẹ máa dúpẹ́ fún mi wọ́n là ṣe kúrò ẹ̀sì láti àìmọ̀rẹ́ àti àyà dábì bẹ̀rẹ̀ tọ́ba dẹ́dá tí wọ́n jáde bẹ́ẹ̀ ní ìfẹ́ ọlọ́run tó lọ́ọ́ bá tẹ̀lé ọ̀hún ni àti tá a tẹ̀lé àtẹ̀lé tọ́lọ́ tọ́ba tẹ̀lé inú ìjọba àti ọlọ́run yẹn. inú tó lè ba ìfẹ́ ọlọ́run òun ni káṣí ìfẹ́ àtẹ̀lé tọ́lọ́ tọ́ba tẹ̀lé inú tó lè bí ọ̀fà àti àtẹ̀lé àtẹ̀lé tọ́lọ́ tọ́ba tẹ̀lé òun ni káṣí ìfẹ́ àtẹ̀lé lékè gbogbo káṣí ìfẹ́ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ káṣí lékè gbogbo ọ̀rọ̀ àtẹ̀ rẹ̀ káṣí lékè gbogbo àtẹ̀ torí ìfẹ́ ọlọ́run tọ́lọ́ tọ́ba tẹ̀lé wọ́n ní ẹnì kan fẹ́ yóò lè ní gbàgbọ́ tó pè ó. olùjáde tó ti lọ́mọ máa nífẹ̀ẹ́ ju mi wá lẹ́nu. á nífẹ̀ẹ́ ìdọ̀mọ̀ ẹ̀ lọ. wọ́n wá níbi ájẹ̀ nífẹ̀ẹ́ mi jò bí ẹ̀ lọ. wọ́n lù mẹ́ àjùmáyé. ájẹ̀ nífẹ̀ẹ́ mi jò gbà wọ́n yẹn lọ. ìtumọ̀ rẹ̀ ní pé tí ọmọ rẹ̀ bá lóun fẹ́ nǹkan lọ́yà bá tí wọ́n dá nẹ́bí fẹ́ kò nígbà. àbó bí ẹ̀ àdúgbò gbà wọ́n yẹn ní nínú ohun tó lè fa ìfẹ́ àbẹ́ni sọlọ́mọ́ àlùsọ́lá òun ni ká níbi àwọn sàádé ká níbi àwọn sàádé ká máa sọ̀rọ̀ wọn ní dáadáa ká máa sọ láti fẹ́ fún wọn ká tẹ̀ kóra ló ní pa pàǹpà tó wáyé láàrin wọn tó léèyàn ni wọn òṣìṣẹ́ yìí ó fẹ̀rẹ̀ láyé lórí òkèèrè wọn ilé ẹsẹ̀ ní tọ́lọ́mù fáwọn oníbi àtúnṣe ẹ̀dá ìyẹn ní ni wọn gbogbo eléyìí á fa ìfẹ́ àbẹ́ni sọlọ́mọ́ kọ́lá níbi fẹ́ràn àmàlẹ́ ó sì yí wọn lọ́pọ̀lọpọ̀ àwọn àyè lọ́pọ̀ nínú tẹ̀síọ́ bàìsí àmẹ́bí tọ́tọ́ lọ́wọ́ àdúgbò oníkàlà tàtàrà àwọn ará alẹ́ àmẹ́bí àwọn ìyàwó ẹ̀ àwọn ọmọ ẹ̀ ní tàtàrà ni wọ́n lẹ́tọ̀ọ́ sí ọlọ́run ti rà lẹ́sìn sọ fáwọn àyọkọ̀ ìwé lẹ́yìn ẹlùkùn àlejò lẹ́jọ̀rọ̀ àyàfi bẹ́ẹ̀ bá níbi àwọn tọ́jú ọmọlẹ́yìn ṣe níwájú ìfàmù sí ọ̀rọ̀ àyàfi kékeré. nínú ọ̀rọ̀ ọdún títí ọlọ́run sọlọ́lá àtẹlámi ẹ̀sọ́ ìwọ Muhammad sọlọ́lá àtẹlá èyí táàkiri lẹ́yìn nípa àwọn aráalé rẹ̀. ẹ̀ẹ́dì àwọn aráalé rẹ̀ yìí mọ̀lẹ́bí tó ní ìdí wọn tòun ti bá lẹ́ni ti jáde láàrin wọn. àti wípé àwọn ẹni ìdí àwọn tó jẹ́ nípa tí wọ́n ti àtìlẹ́yìn fún ẹ̀mí tọ́lú náà máa ń gbẹ̀dá gbogbo nǹkan wá bìbẹ̀ já gbogbo lọ́wọ́ ẹ̀ta ni wọ́n lára àtìgbà ara ṣubú lọ́wọ́. inú ìgbà tó lè fa ìfẹ́ ẹ̀mí tọ́lú náà máa ń gbẹ̀dá òdìdá máa bàbá ara tó ká ẹ̀mí tọ́lú náà ń gbẹ̀dá àti àwọn onífà rẹ̀ ẹ̀rí àti àwọn ẹ̀rí tó ti wá nù àlùkò àná àtúntò náà lọ́wọ́ خير من الاجتهاد في البدع قل يريد يجتهد في البدع قل الله اعلم ìwọ̀n tí ó lè jẹ́ kábà bàrà súnà lẹ́bi òun ní pé súnà máa ń pè yẹn lọ sí ní kéèyàn ti tẹ̀ dáadáa ni ṣẹ̀rí àtúndì súnà tó ti jẹ́ dáadáa àti pé súnà yìí ni dọ́gba ni òtítọ́ ni ó ti dé ilé àdámọ́ nítorí pẹ́sì ni súnà ọlọ́run tẹ̀sán wípé kí tọ́ra tọ́lu wọ́n wà ní lẹ́sìn bá tọ́ra náà àdámọ́ ọlọ́run tọ́lọ́run táwọn yẹn lé lórí wọn náà lè jẹ́ síláàmù yìí tàbí ti wá ọ̀gbọ̀nmọ́ àyọ̀sọ̀lọ́ látàbẹ̀ ní ìlànà pọ́lìtì ńlá ẹ̀dá ọlọ́run kò lè sí ìpadà kẹsẹ̀ fún un. bákan náà ẹni wọn tó lè fa ìdí àtúndì ọ̀gbọ̀nmọ́ àyọ̀sọ̀lọ́ òun náà ti ìdádọ́lẹ̀ àmìlí náà ti tún àwọn tó bá tó tún náà ká tí wọ́n kàn ń kọ́ ọ̀rọ̀ àtẹ́bí sallallahu alaihi wasallam ọ̀dà bí ẹni tí mẹrẹ nìkan nínú àwọn ọ̀rọ̀ àjọ àtẹ́bí sallallahu alaihi wasallam ìmọ̀mù jáde tó á sàdúrà níbi ọlọ́run dákùbá ní sàn wọ́n lẹ́sàn-án rè sọ̀rọ̀ àwọn ni wọ́n há àjọ ìjàngẹ́bì fún wa tí wọ́n kò dé sí gbọ́ wa wọ́n hàn lọ́lá sí wa lọ ọlọ́run dákùbá ní sàn wọ́n alaihi wasallam bá a ti sọ tẹ́lẹ̀ òun ni sallallahu alaihi wasallam ká máa wo jíra fún ká máa wo bóòlù títí ànábì lé káwá náà ti ta ọgbọ́n sí bóòlù ọ̀rọ̀ rẹ̀ bóòlù títẹ́ rẹ̀ bóòlù títí láwùjọ nínú kẹ́tù lè fa ìfẹ́ ànábì sallallahu alaihi wasallam òun náà ní ìbá dáàbòbò ànábì sallallahu alaihi wasallam gbogbo gàtàwọn yàrá rẹ̀ yìí làtọ́ jẹ́ tiẹ̀ rẹ̀ bóyá kẹta àwọn yẹn ń gbé bí ayélujára ni òyìnbó wọn fi gbọ́ wọn fẹẹ fi dàrúgbà ẹni sọlọ lọyọ sọlá yọ náà ẹgbẹ ìgbé ìbò kó tètè kóró tù fún ọmọ náà ọlọ́run lórí ẹ. wọn ní àwọn ọ̀dẹ́ mọ̀mí ọmọ ẹni tó kùtà bá ìtẹ́bí lójú ayé sọlọ lọ́wọ́ ayọ̀ sọlá ìjọ ọlọ́kẹ́ ni fi wẹ́lọ̀ wọn tí ó fi túmọ̀ nípa títí àtẹ́bí gẹ́gẹ́ nìyẹn wọn ni wọ́n yọrù tó wọn máa ń tàlẹ́ni tí ọba ti ṣe kẹ́rẹ̀ ẹni ọba lè mọ́mú sí wọn pé pàdé ìlú jáde wọ́n ti jọ́gà àdébí sọ̀rọ̀ báyìí sọ́lá sọ̀rọ̀ àrùn ìkọ̀ dáadáa rọ̀jẹ̀ wọn kò dára wọ́n ní àdébí wà lórí nǹkan sọ̀rọ̀ lọ́wọ́ àrùn sọ́lá ọwọ́ àtẹ̀lé ìbọn fẹ́ sùn orúsùn lórí nǹkan lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kejì àbùkọ̀ táàdà wọ́n wá sùn gbé sílẹ̀ dáadáa òjijì ọlọ́wọ́ bá wá sọ̀rọ̀ ńjọ́ yẹn fíìmọ àfihànàbí ya pẹ̀lú olùsànàbí rẹ mọ fún fíìmọ gbélé iná ìdarí. bákan náà wọn ló gbọ́ fún hasan olùsáàbì rọdí ọlọ́ọ̀dù dára àbá àtúndé bí wọ́n ti ọgọ́ta ọdún kó tó ní kó di mùsùlùmí. ìgbà tó tó wá di mùsùlùmí náà kó tó tó ọgọ́ta ọdún gbogbo ọdún rẹ jẹ́ wọn àfẹ́ fi yẹ tó lò láyé. akọrin ni láwọn ẹni tí wọ́n máa ń kọrin ẹ̀wì tí ò wọ́n wá máa kọrin tí wọ́n fi bá islam ẹjọ́ bá fẹ́ fún islam wọn nígbà níbi kó ti di ọlọ́run fi wẹ́lọ̀ sọlọ́lá àṣẹlá ibi òfin tó wọ́n ti lé lórí máa ọ̀yà máa fún àwọn kèfèrí kèfèrí ló sì wà pẹ̀lú rẹ̀ bákan náà náà wọ́n máa bá nìkan ilé wọ́n máa ń sọ̀rọ̀ lọ́wọ́ àmọ́ ọ̀yà ń sọ̀rọ̀ lọ́wọ́ ọlọ́run máa ṣàtìlẹ́yìn fẹ́ẹ́ عزيز قل الله على كرم الله نسأل الله تبارك وتعالى أن يجعلنا من المحبين للنبي صلى الله عليه وسلم حق الحب غير الغالين فيه والجافين وارزقنا الاتباع له واغفر لنا وارحمنا إنك أنت الغفور الرحيم أقيموا الصلاة رحمكم الله